ربنا يمشي على عذابه وهذا من الجهل والله والله فهذا من الجهل والله والله أعوذ بالله من الشيطان الرجيم

الذين ظلموا ولعنهم الكاذبين لا يستهزئك الذين يؤمنون بالله واليوم الآخر فليجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين أكمل الحمد ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل ومن يضلل فلا أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد an ga su tabarun da ala ta shari'a an yi turbe ƙonar ɗaukuki ya yi da wasu shi domin wani wanda shi na Thank you.

èrè ilẹ̀ àbẹ̀lọ́wà ní ìlà ìṣẹ́ ìrẹ́ra fún ìgbàlùkù wa Àbíra wa ní láti ọ̀sára àìsàn wọn wọ́n ní ọjà. Ṣáàlá àwọn ìgbòrò nínú àlàyé látàkọ̀ ìṣòro ọgbà ààrẹ àgbúlẹ̀ sí láti òjá ààrẹ àgbàlùmí láàrín ọ̀sán ọ̀pọ̀

tàbí káyọ̀ ojú òun bóyá kò lè jẹ ìyá sí nǹkan mi. Àwọn bá tí wọ́n kó rẹ̀wẹ̀ níbi níní láti lọ sí tàgbóò ọlọ́rin wọn lọ́wọ́ àwọ́dù wà lọ́wọ́ àwọ́dù ìrújà na àjù na orújàjà wà lẹ́ẹ̀kìn kárí ọlọ́run Ilé ìjókòó أعوذ بالله من الشيطان الرجيم ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن امتهن الله بعالمهم فثبتهم وقيل اقعدوا مع الظالمين. الله ní àwáwí fáwọn mùnàfíì sí kí wọ́n gbé àwọn tó wọ́n pè ní àròjàre lọ́dọ̀ wọn àròjẹ̀bi ní lọ́dọ̀ wọn yẹ́nì tó lọ́wọ́ ìjọba ìfún níbẹ̀rẹ̀ ìdájá láti gbogbo ẹ̀sìn fún ọlú ìṣẹ́jà akẹ́kọ̀ọ́ ní àti owó ní àwọn ọ̀ṣun ẹ̀sìn lẹ́kùn ìrìnàjò ọ̀ṣun lọ́wọ́ ohun tí wọ́n wù fún wa àrẹ́bí ní wípé náṣàárù àwa jẹ́rìí ní tòótọ́ ajẹ́rìí ní ti pàápàá ìnágbára ìṣúró bá kò sí èmi nígbà òṣìṣẹ́ ọlọ́ọ̀wà jẹ́ ọ̀pọ̀ ní arẹ́mọ́ ọlọ́run ní ẹni kẹ́ sọ fánà ti kó jíṣẹ́ ọlọ́ọ̀wà ní ẹ̀rí ti ní òṣù ànábì di ànábì ẹ̀rí nígbà ẹjẹ́ kò sọ pé òun ní ọjíṣẹ́ ẹ̀bá àtọ́pá lórí ìṣẹ́ ànábì ẹ̀bá àtọ́pá èso òṣìṣẹ́ ànábì òṣìṣẹ́ rẹ̀ ọlọ́wọ́n ọmọ ìyá àdámọ́ wọn mọ ìrìn àyẹ́ ní ìrìnàjò ọlọ́run mọ̀ pẹ́pẹ́ àwọn ọlọ́run àtọ́pẹ́ láńdájú òṣìṣẹ́ ìrìn ànábì wọn mọ ìrìn àyẹ́ ní ìrìnàjò ọlọ́run Ọlọ́run táwọn ti bẹ̀rẹ̀ ìṣòro, ẹ̀yí láti ti bẹ̀rẹ̀ ìlọ ẹ̀rí èkó ìṣẹ́ tó wà lórí ọ̀sán. Ọlọ́run ọlọ́run yá ṣàánú ẹ̀ẹ́dẹ̀rẹ̀ lẹ́sẹ̀ kí ìrẹ̀lẹ̀ Ẹ̀rí sọ́nà wá bẹ́ẹ̀ jẹ́ pé wọn lórí ìrẹ̀lẹ̀ والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جدة وصدوا عن سبيل الله إذ الله تعالى يا نبي wọ́n ní jẹ́gbẹ̀ orúkọ ọ̀pọ̀ olóòrò ní wípé wọ́n fi ìbúra ẹṣẹ́ gbàgá jùlọ wọ́n fi ṣe àtàkì

wọ́n pè ní ṣí ọlọ́ni ìbúra wọn tí wọ́n bú wọ́n ti ṣe gàgá ni wọ́n ti ṣàbò fúnra wọn káwòrán nígbà àpékèké ní wọ́n ìpapọ̀ fún ayọ̀ ọ̀rọ̀ ohun ní ẹ̀sẹ̀ láti àmọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ láàrin wọn gbọ́dọ̀ ń gbé wà sọ́ọ̀tù àrùn tàbí ìlú wa wọ́n ń sọ́nà àwọn èèyàn wọ́n ń kọ sí àwọn èèyàn wọ́n ń bí àwọn èèyàn lọ́wọ́ sí ojú ọdún lọ́wọ́ wọ́n fẹ́ láàrín ṣe ìta ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ń gbọ́ pé kí wọ́n lẹ́ ṣe lè ẹ̀ṣẹ̀lẹ̀ wọ́n ká sí tó àṣírí kí wọ́n wà á búra nípa àwọn ọlọ́wọ́ bá lọ ara tí wọ́n kú yẹn ni wọ́n ti ṣe ààbò àwọn tẹ́lẹ̀ òṣèlú lókè àwọn wọlé ṣùgbọ́n kò sí bí wọ́n wá ṣe láàrin ibi bí wọ́n wá dá gúrù sílẹ̀ wọ́n wá dá ìbáṣọ̀ká sílẹ̀ wọ́n wá dá ìdí ọmọ sílẹ̀ nílò ìdí sínú láàrin yìí ọlọ́nà àbúkọ pé wà lọ́wọ́ àárọ̀ ọdún alùpùrù ìjàlá àti ìlàwọ̀ ìjà ìbáṣe pé wọ́n mẹ́rò fáwọn ó tẹ̀lé ìrọ̀rùn wọ́n mẹ́rò jíjáde pẹ̀lú àbẹ́bí làárọ̀ ìjà wọn ò bá ti pàlẹ̀ náà wọ́n ti ṣe palẹ̀ lọ́nú iṣẹ́ ìṣẹ́gbé wọn fún wọn lójijì tó yá lónìí lónìí ó ti dájọ́ tí wọ́n ń lọ ìbájẹ́ tó kù wọ́n tí wọ́n bá ń lọ ni wọ́n ti ṣe palẹ̀ náà ó ń gbà ní palẹ̀ lọ́gán tí ẹgbẹ́ wọn ti gba fún mi tí wọ́n ń ṣùgbọ́n tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ pé ọlọ́pàá ọba pọ̀ wọ́n máa ń ṣe àṣà ò láti dìde ọlọ́run ọ̀fẹ́ tí wọ́n lọ ọlọ́run ọ̀fẹ́ tí wọ́n lọ níbi tó pàtó sí ará mọ́ta àti ará mọ̀jínà kan ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì ìdí òfẹ́ léèrè níbi tó pàtó sí ibi tó ní wọ́n ń pàkúrọ̀sọ láàrin ara wọn tẹ́lẹ̀ fáwọn ọ̀rọ̀ tí ó pọ̀ mọ̀rọ̀ ń bẹ̀. àbúlẹ̀ ìkúrò ìgbé ìkúrò màdínà lòun Ohun àwọn ará Nàìjíríà ti ń gbèrò láti fi ṣe ohun lórí. Àsìkò tó wá rò pé wọ́n ó gbé òun jáde tí ó ṣe ìwúyé ṣe ìwà. Ohun àjọ́jù lọ Nàìjíríà. Bí wọ́n Nàìjíríà láti bí wọ́n Nàìjíríà gbogbo èdè ṣọ́ṣọ́ lórí ìwà lóde. Ìbànújẹ́ pọ̀ ìbínú owó òṣòro ní wọ́n kó wà ní sálẹ̀ ẹ̀kọ́ ẹ̀. Àmọ́ tó bá yà ní sọ́nà tó bá parí já lọ́pọ̀ ní ṣe kàmẹ́rí yóò dẹ̀ ní yẹ̀yẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó wá ṣe bí ẹni wípé òun bá kàmẹ́rí. Sọlọ́wọ́ ayọ̀ ayọ̀ sọ́lá. Ṣùgbọ́n òòrùn fọ́wọ́ òjò lórí mọ́. Àwọn ọgbọ́n tí wọ́n ń dá láti bojú ẹ̀sìn bolẹ̀ ó pàtẹ́ tí ọ̀rẹ́ rẹ̀ tí bá tí ẹ̀sẹ̀ bá ti wó ànábí òní lórí mọ́ wọ́n lè padà sọ́dọ̀ ẹgbẹ́ ìgbẹ́ ìṣe tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàrin wa tí ti wá ipò kan tí ọ̀gá ti tẹ̀ lọ́wọ́ ẹni ọlọ́run bá wá ní ọgbọ́ títò yẹn ọ̀rọ̀ bá fi bẹ̀rẹ̀ sẹ́ni àwọn èèyàn wọn ò ní lè gbé òmìnira àwọn jáde ní nípa ẹni yẹn torí báwo èèyàn ó ṣe kí ni àwọn èèyàn òdòdó ti wọ́n wọ́n wà mọ́ wọ́n ọ̀nà ní wọ́n fi dá lójú sílẹ̀ wọ́n máa rin àwọn ojú ọ̀nà ní láti kọ ẹ̀yìn àwọn èèyàn sí ọmọ wọ́n máa dọ́gbọ́n láti dá ìjọba ẹni tó wá ní ẹ̀yìn ọmọ àtọ̀wọ́n ìwà àwọn ará tó pè látọ̀wọ́n ìwà lò tàbá àwọn ọ̀gá àwọn tí àwọn jẹ́ tí wọ́n kó nínú wákà tó lò dá fún ìjẹ́wọ́ láti ìpínlẹ̀ ọ̀gbìn wọn ti bẹ́ ọ wá sí nàìjíríà ó wá ní àyẹ̀wò ọ̀dá àjọ ìwà ìlú ní ọmọ ẹ̀rọ ìlú ọ̀dá àjọ لأخرجن الأعز منها الأذل ومبعثنا مبعثنا الجاهل nítorí ọjọ́ lọ́wọ́ ìwé ẹgbẹ́ dídò àjèjì ọ̀nà àgbáyé ọ̀gá mẹ́ra lórí sábà padà sílé yàrá òkú ìdánilẹ̀ rẹ̀ àgbà ẹ̀kọ́ ní ìlú àti àgbà àásù àwọn ọmọ onílé. wọ́n gbé àwọn àdéhùn láti. Àlàáàdù àwọn ọlọ́lá ọmọ ọlọ́lá ọlọ́lá wọ́n padà lé àwọn ọmọ pámákà àwọn ọmọ láìsí láti òkú àwọn amúkà àdéhùn lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́nàbí lórí ọmọ àgbò padà. Ọlọ́wà ní ọ̀yìnjẹ́ ní ìdáìsẹ́ wọlé ọmọ òyìnbí wọlé ìmúni. ولا النافقين لا يفقهون إذا àṣìlọ tó tó bá wọ́n àwọn ní àṣìlọ lórí àwọn alápákà àgbọ́. Ìgbà agbára ó rò fáwọn làwọn ní lórí àwọn alápákà àgbọ́ wa. Ọlọ́pàá ni láàrin ìgbà tó, tọ́lọ́wọ́ wa ni àṣìlọ, tọ́lọ́wọ́ wa ni agbára lọ́wọ́ ọba ní ìyí lọ́wọ́ ọba lọ́lá wà ní ọ̀tún àti sàmẹ́bí wà ní ìmọ̀ ilé àti gbogbo àwọn onígbàgbọ́ òṣèlú aláàrí ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ọ̀rọ̀ Nígbà náà ní láàrín ìjàkà tó jà ilé lẹ́yìn àti ilé àríwá ìgbà tí ó ọmọ tó lé ta ló tún àwọn olóyìn rẹ̀ ọmọ ọmọ lórí ọmọ ta ló tún àwọn olóyìn rẹ̀ ọmọ lórí àpáàrùn ọmọ lórí ọmọ ta ló tún àwọn olóyìn rẹ̀ àti ìwọ̀n àti ìtọ́lẹ̀ ọmọ lórí ọmọ ta ló tún àwọn olóyìn rẹ̀ Mọ̀háríà, Ṣúra Bùsùlìyà, ọmọ lórí ọmọ lọ́gbà. Tẹ́lẹ̀ tọ́lọ̀ sọ Tọ́pàtà wọn kò ní ní tó gbẹ́rù lọ́sì kí làwọn ètò ìrìnà ọ̀pọ̀ àdàdé bẹ́ẹ̀ lọ́nà gbogbo àwọn tí wọ́n máa ń lọ́pọ̀ tí wọ́n máa ń ṣe ojú èjì tí wọ́n bí máa ń fẹ́ dépò wọn ò ní dépò yẹn láyéláyé àti pé ìrìn àwọn ìsìnkú láàrin àdéhùn ní ẹ̀kọ́ àti pé ìrìn owó rí táà bọ́bọ̀ ọmọ sí ìtẹ́ yóò padà bọ́ lọ́wọ́ wọn gbogbo tí nǹkan náà bá fẹ́ lọ́wọ́ yóò da yóò sì lálò rẹ̀ torí pé kùránì sọ pé wọ́n ti la ọdún mọ́ òmìnira torí ọba àwọn ọba tẹ̀síwájú sí ìlú ìgbàlẹ̀ ẹ̀rẹ́ ọlọ́ọ̀ba lè ó rẹ̀ fún ẹni tó bá wọ̀ ní mọ́níkà ìpápá mọ́níkù jọ́pọ̀ èké pápá wọ́n mọ́ pẹ́ tó wọ̀ kí ló lè pápá ìṣèjọba kéèyàn wà ní kò kó máa darí kó máa pàṣẹ ọlọ́pàá nínú ọ̀hún Ọ̀dẹ̀ bá wà ṣẹ́, tí ọlá ọlọ́run á mú àpò lọ́wọ́ èèyàn tó bá wù bẹ́ẹ̀ láti ṣe rèé wọ́n ìgbà nínú ìṣà ọwọ́ tó bá bọ̀ ọdún gbà kú o. lọ́jọ́ ẹgbẹ́ bá wà nípò ó wà ọmọ ìgbé dáadáa àìjẹ́ lọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀. ìran ọmọ lè lọ́pàá àgbàgbé kò yẹ mọ́ lágbé. wàtò àìsùn máa ń gbà ṣá ẹ̀ tó bá wù ọlọ́run àwọn ọ̀pá rẹ̀ ọmọlọ́pọ̀ orí ìlú ni ó máa gbà fọ́ ọ̀pá ní wọ́n ń gba yìí ní ìbànújẹ́ òṣè máa bá ikọ́ bá yìí lọ́ta tó mú wọ́n tó ìtùtù mẹ́tẹ̀ṣá wọ́n tó ìtùtù mẹ́tẹ̀ṣá ẹgbẹ́ bá kí wọ́n ó ń tẹ̀lé rẹ̀ ó ń tẹ̀lé ìyá ti kàrẹ̀ nínú gbogbo títò láyé ọwọ́ ẹ̀rọ ọgbọ́n ẹ̀rí àwọn ìrẹ̀lú jí wọ́n ní yàtọ̀ wọ́n ìgbẹ̀kùlú ìgbà títí wọ́n ní kí ìjọba ọ̀pọ̀lọwọ́ ọmọ bá wà tí lọ́wọ́ sọ òun ní àtàrí ìrìnlọ́wọ́ ọlọ́wà ní ìjọba ọlọ́wà ẹ̀rọ inú ìgbà pẹ̀lú bíbí lọ́wọ́ ọlọ́pàá wá ilé lọ lórí nítorí ẹ̀. Mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra nípa ọ̀rọ̀ àwùjọ kámọ̀bà àbẹ̀ni tí ó ṣẹ̀bi lé lórí. Ìdúnmọ̀ tó ń ṣẹ́bi lé wọn lórí tí ó má ti gbé wọn jìnnà sí kẹ ọlọ́wọ́ olè ìṣẹ́ náà. Ẹ̀rọ ẹlòmí ọ̀nà náà ọlọ́run lórí wàhálà àbí ìṣẹ́ ìbámu ṣe lẹ́kọ̀ọ́ tó ṣe lẹ́kọ̀ọ́ ẹ̀rọ ìjà nílẹ̀ yẹn ó tẹ̀lé ìrújú ó tẹ̀lé bá ọlọ́rin lọ èdè tí àgbórí kọ́kọ́ sì nílẹ̀ èdè tó fi bíbọ̀ lọ́wọ́ tó ń jú ó ní àti èṣù náà lápá kan àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀gbẹ́ ọmọ àti ọ̀rọ̀ ló dàbò máàlù ìnáwó. Nígbàtà ẹ̀ka ọ̀rọ̀ nígbà láti ní ìwádìí wà lẹ́yìn òkè yẹ láti ní akọ́lọ̀pọ̀ pé wà mọ̀ á ń bẹ́ sí lórí yẹ fi ń bì. Lájọ rẹ̀ ti ṣe wà ní ṣe láti bẹ̀rẹ̀ bá ìpìlẹ̀ ọmọ ẹni wọ́n wá fò tó máa ń láti ṣe lápákan ọlọ́run sábà. Wọ́n sábà bẹ́ẹ̀ ibi tí mo gbọ́dọ̀ pé tí mo ti wọ ọbẹ̀ ọlọ́run bá lè jọ bá ní àwọn ọ̀rẹ́ yìí ọlọ́run bá pọ̀ òun wọn ni tó mú èlò ìlú ìjẹ̀lú tó mú náà ìkiri wọn. Bàbá bàtọ̀ fún ọlọ́run wá jẹ́ kí wọ́n wà lẹ́yìn ọlọ́run jẹ́ kí wọ́n kó ẹ̀rù wọn ò lè lọ wọ̀ sí àkọ̀rọ̀dó lára àwọn ìṣẹ̀kọ́ àwọn ọ̀gbẹ̀rẹ̀ ìjọ́jú pẹ̀lú àwọn ọjọ́ Nínú àwọn òmìnira, wọ́n lọ pàtàkì òní fún ìdájọ́ pẹ̀lú ìlú kọ́kọ́ ọmọ ìlú ọ̀rẹ́ ìlú ìrọ̀lá. Kí ni ìdí ọwọ́ wá ń kọ ìdíbò wọn ó lé láwọ̀ wá lọ́wọ́ tí ọwọ́ منكم ما زادوكم إلا قبالا ومن الله خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين الموقع يمسيكم رجل فمن آتاهم إلا صلاة تفكر بكل جرد قال سنان الخبار الفساد في الرأي والتدليل يريد àti èrò-èrò ohun ó dáadẹ̀ láàrin ìṣòrí lórí ọ̀nà èrò-èrò ìròyìn burúkú àwọn tí ó fẹ́ tẹ̀lú mọ́tò ti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ nígbà tí wọ́n náwà tí kò ní ọlọ́rin tó jẹ ìyàwó jẹ kí táwọn òṣìṣẹ́ fẹ́ ṣe ìrìnṣúná ẹ̀túwájú ولا أضمعوا هدايهم ولا أوضعوا خلالكم معين لأسرعوا العبور والرش والنساء في ذكركم في الفتنة في يوم الموت على الأمين يوصل إلى nítorí nípa ní àtẹ́yìn bá lọ ọ̀ká wa mùsùlùmí láwọ́ ti fẹ́nu kò lé tí a fẹ́ ṣe ìtọ́rọ táwọn kan wá wá ó ṣe é lè kó jẹ́ pé mùsùlùmí sọ pé mùsùlùmí fi lọ́wọ́ ó ṣe é ṣe kó jẹ́ pẹ̀lú náà ti pé àwọn tí wọ́n bá fi wá ní iṣẹ́ ẹgbẹ́ ṣe ẹ̀mí ní ìṣẹ́wọ́n dàrú torí níbi ọwọ́ sọ ìdí tó gbòòrò àtọ́rọ̀ gẹ́gẹ́ ní ìfẹ́wọ́ lọ ọwọ́ pẹ̀tọ̀lù ọwọ́ ìdí ni pé wọ́n tẹ̀lé ní ọdẹ kò sí ìfẹ́fẹ́ tí wọ́n dáadẹ̀ láàrin ní ju

tó rí wọ́n bẹ̀rẹ̀ sọ ìgbàlẹ̀ rẹ̀ onígbọ́ sọ fáwọn ìdáhùn pé láti láti darí ogun àwọn àkúnmí tó bá ń lóyún ẹbí wọn ni wọ́n fẹ́ àkúnmí yẹn wù àwọn àkúnmí bá ń lóyún ọlẹ́ ilé ìwòlé ìlọ bá àti àwọn ìdúró wà lórí ìlú. Sàfẹ́ni kan sọ fún mi, sọ́mọ́ ló tó ìṣòro pẹ̀lú ìjà, kà á kúkú jà gbogbo àwọn tó bá lórí kò ní fún àwọn tó bá lórí òun àwọn tí wọ́n wọ́n bẹ́ẹ̀ fún òun lórí ọlá náà níjẹ̀ tàbílàtà tó lánàá àti nínú sọ bá wọn bá ti ṣe ẹ̀yìn wọ́n kúrò àti nítorí lórí ìfún ṣùgbọ́n àwọn ènìyàn tó gba àwọn àtọ́gbọ̀n bá wọ́n wá gbọ́ ọlọ́wọ́ àmì títí láyé àwọn òbílà tó tóbi àwọn yà fara lọ síbẹ̀ ọ̀pá nínú náà wọ́n lè wọ́n lè ṣùgbé tó ń bá àríyìn tí tí ó gbẹ́gbẹ́ ìgbẹ́ ẹ̀rọ tó ló dà mú àyàmá dínà sí ọ̀pọ̀ ayélujára nígbà tó bá wọn máa ń sọ wípé wà látàkù tó nà ìlà wọn láti òkè náà wọn kú ní àmẹ́ta wọlé àléébù ìkùn tó àdá wà á lè lábá ẹ̀jẹ̀ olómi. Ẹ̀kẹ́ يا أيها اذكروا منهم نعمة الله عليكم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله حق تقاته للمسلمين وما تموتن إلا وأنتم واعتصموا بحبل الله جميعا ولا تنظروا حتى سورة على الروج ونقول الفرق واعتصموا بحبل الله جميعا أجزاؤكم ومن رضاهم lápapọ̀ lára àpapọ̀ ọ̀gbìn ẹgbẹ́ ṣe léyà ẹgbẹ́ pẹ̀lú àríyẹ ẹgbẹ́ nínú ọjọ́ àmọ́sẹ̀ ní ìlú òfin sáà pé bí wàhálì àbí nínú ọdún ní ìlú ọ̀rọ̀ láàrin ẹni tí gbogbo olùsọ bá mú bá àpapọ̀ ọ̀gbìn ẹgbẹ́ pẹ̀lú bá pẹ̀lú ìpàdé ọ̀gbìn ẹgbẹ́ bá ìròyìn àwọn àgbàlagbà fún torí pé ìròyìn àwọn àgbàlagbà àfọwọ́ náà tó ṣe léde òṣèlédé torí pé ló dá ìsì àmà àwọn ọ̀kan ń bẹ tí wọ́n wọ náà tọ́nà ọ̀rọ̀ àti ọlọ́wọ́ wá sọ mọ́nà ọba tí pé àpáànà wọ́n àpáànà ọ̀ṣun pé káà ń tọ́nà ṣe ò bá ṣe láwọn tẹ̀lé ọlọ́pàá àwọn pẹ̀lú òṣìṣẹ́ àwọn ọ̀pá tí wọ́n mẹ́ lónìí wọ́n ni ọlọ́pọ̀ ọba náà àtọ́ àná aṣáájú wa la tẹ̀lé wọ́pùpà ọ̀rọ̀ ayọ̀ àti àwọn àpàtà tó wà. Àwọn inú ẹsẹ̀ ìlà aṣojú rẹ̀ sàfihàn láti sọ wá lọ. Lọ́pùpà àdáǹtì, àyà ìṣẹ́lẹ̀ ṣọ́ra tàbí àyà ìṣẹ́lẹ̀ ṣọ́ra pẹ̀lá ìlọ́gbọ̀n àyà pẹ̀lá ní àádọ́rùn ilẹ̀ ìṣẹ́

wá ní ṣùgbọ́n àdèkì ọ̀rọ̀ àwọn àgbàlagbà ìtọ́sọ́nù ẹ̀sùn náà ti ní sọ̀rọ̀. Lórí kọ́lọ̀ ní sọ ní pé ká gbá hápìlù bá ìjẹ̀mí àkókún ọlọ́wọ́ ọba ká gbá lápapọ̀. Ẹ̀yà aláàbẹ̀lẹ̀kùn àmì máa dùn bá ti wà. Fàkùdánù máa dùn bá ta ọmọ ìsàkọ́tù. Ìnà aláàbẹ̀lẹ̀kùn ìgbìmọ̀tò ìgbìmọ̀ ìtàbọ̀tà àbíyè ìṣọ́ ní fún gbogbo ẹni tó bá ti mú tó bí rọ̀mà. Ọgbẹ́ ọlọ́wọ́ ní àwọn èèyàn wọ́n gbọ́n tó fàágbà tí wọ́n sọ lẹ́yìn ẹ̀. Àwọn àti àwọn ṣáàdìkà tẹ̀lé àwọn olóṣèwà lórí ìgbọ́n. Ó ń ṣẹlẹ̀ àti òṣèlẹ̀ wà láìpẹ́. Àwọn àpá ọ̀gbìn bá lọ sọ ìlú ìtàbí ìlú e, àwọn òṣèrà tí ẹgbẹ́ ìjọba àgbàlagbà àwọn olùmọ̀ pé àgbóyà pàgbàlá ìjọba náà tàbí wá lè dáàmù tó yẹ wà pẹ̀lú àwọn òṣèrè. Àrùn ìjọba wí, àrẹ̀ṣẹ́ wò, kí ìtàbí ìkọ̀ ọmọ bá ń lérò. Wọ́n tọ́wọ́ àwọn ìyàwó, bá ọmọ ẹgbẹ́ ìgbìyàwó tẹ́ẹ̀kà lẹ́lẹ́ ìjọba ọ̀pẹ́rẹ́ kí ẹ̀rẹ́ pọ̀ àbúgbẹ́ ẹ̀sọ̀ láti ogun Àwọn àgbàlagbà ẹ̀yẹ́ nígbà tí ọ̀gá àwọn àti kọ́lọ̀ fún ọyọ̀ lórí ètò ìrù àpọ̀ pé ètò àwọn àtàlátà sọ jẹ́ ọ̀rọ̀ àgbà ní ọ̀rọ̀ àgbà ti ní yóò tẹ́lẹ̀ ọ̀rọ̀ àṣírí àṣẹ̀lẹ̀ alẹ́ pẹ̀lú májẹ̀lú kó bá ti tọ́lọ́rùn náà yóò bá ti tọ́lọ́rùn نعم الدول المستقبلين ربنا آتهم ضعفين يدور علينا العمل يجب صوته ìgbà tí wọ́n wọ náà ni wọ́n wá sábàbà tí wọ́n sọ pé òun wọ́n wá bí ọlọ́run olúwa wa àti ìbèrè ní kó ṣe ìyàwó àtàkà àti àwọn aṣáájú wọ́n sọ wá lókò Nínú ọmọ ni ti sọ̀rọ̀. Tọ́lé ọ̀rọ̀ tí ọlọ́run pé واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا Bí wọ́n bá máa ń pé Kùránì, kí ni wọ́n bí máa ṣàlàyé Kùránì? Ó ní ọ̀rọ̀ tí ọlọ́run ti sí àmọ́ ẹni tó sọ Kùránì pàtẹ́ fún pé kó mọ̀ jẹ́ ìlọ Kùránì àpẹẹrẹ ìṣúná.

kí àdábì ṣe pẹ̀lẹ́ ẹ̀rọ àti kánàbì mọ́mọ́ sáàmì ààrẹ ẹ̀ẹ́rẹ̀ Tí bàbá ìpájọ́bì bá fẹ́ àmìkọ̀ọ́ bá fẹ́, ó bá àpọ́jù tó pàtẹ̀lẹ̀ lọ́wọ́ ìpẹ̀lẹ̀ kí. Ọlọ́pàá ní nípa ààrẹ ìrìnàjò àwọn ọkọ̀ ààrẹ ẹ̀ẹ́rẹ̀ pẹ̀lú bí a kọ́ ti mú wa padà olóńgbèrè súnmọ̀. Dábìtàbá lè pẹ̀lú kí kí náà pẹ̀lú súnmọ̀ àlàyé láti ìjẹ súnmọ̀. Tó bọ́ ní Sọ̀bátàwà Mọ̀lẹ́bẹ̀ sọ̀bọ̀ àìrẹ̀kọ́, ìgbà láti àlẹ́kàlù ààrẹ ìtùbá ìgbìnà lè jẹ́ ìrọ̀lẹ́ lóògbé láti rẹ̀ ìgbìnà. Àwọn alákọ̀ọ́ láti àtẹ̀kùnlẹ̀ àdábì, ìtùbá ìgbìnà lè jẹ́ ìrọ̀lẹ́ máa lóòrùn bí àìlè ìrùkó wá lè ṣàlàyé wọ́n èèyàn kí n máa bá sọ padà tí wọ́n ń jáde àárín ìwọ̀nà àìjẹ́ ọmọ ìyẹ̀jẹ́ Wàtàkùn omi láti láti jẹ̀ ní àwọn àwọn ọmọ ìgbẹ̀ẹ́gbá súnmọ̀ ẹ̀rọ tí í ṣe àwọlé olùwárí ọ̀dá àtàkọ́ ọkùnrin ayà bá ti wá tó bá ti wá sí ìtú sílẹ̀ ẹgbẹ́sọ̀tọ́ ilé ọtí báyìí àwọn ọ̀rọ̀ ní ìgbẹ́ tí wọ́n bá pè kalẹ̀ àti tó bá kọ́ ìgbà tuntun rẹ̀ lè jáde nílẹ̀ pẹ̀lú tó bá lókè àbẹ́ ìsáàtì bá pè tuntun rẹ̀ yẹ gẹ́gẹ́ lè fún wa gbogbo ìlú òkú tó fẹ́ wáyẹ kèé tuntun rẹ̀ náà Àkírímọ̀ sọ̀lá ó wà ní òkúrádì ọlọ́ni ẹ̀mọ́ kírù kí lè ṣe lágbàwà tẹ́ǹpẹ̀ ní àkọ̀lá àdúrà tẹ́ǹpẹ̀ ní àkọ̀lá ohun ní àdúrà ṣe. Kẹ́bí wá ní ẹ̀yẹ́ tó kírù ní ìṣọ̀lá àdúrà ní kẹ́bá ti láwọ́ ẹ̀rọ ọ̀sán àwọn ohun ìrìn lọ́nà lòdì. Ẹni yìí kò bá orúkọ ọlọ́wọ́ ọba mú tó bá ìròyìn ìjẹ́ ẹ̀mú. Kí làtẹ́bí pè ní sọ̀lá nínú ẹ̀yẹn làbàbá wá tuntun fún òfin ọmọ èdè lágbọ́wọ́ wọn ti tún sọ láti àdúrà. Ó ní wọ́n ti mọ̀ tó máa wà rí pẹ̀lú sọ́tà pé àsọ̀mbá nínú èdè lágbọ́wọ́ ní túnmọ̀ àdúrà. Nígbà wo ẹ̀jẹ̀ tó máa bá àwọn túnmọ̀ àti mú sọ̀lá lórí ẹ̀rọ ìtàgbà ìdígbọ́ rí àwọn sáàmùsù mẹ́wàá pé à ń kí ọ̀rọ̀ àwọn ọ̀pàá ìlọ. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ bí ìjẹ́ tó jẹ́ pé kò sí mo ṣe fẹ́ ṣàpalẹ̀ ọ̀rọ̀ yẹn kò ní ìjọba tó ti wá. Òkúpa àwọn ọ̀gá ìkòkú ọ̀pá ní àwọn ọ̀rẹ́ òṣùpọ̀ ọ̀pá àwọn olówó وأقسم بحق الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم أرضي يا الله قليل لي ثم نعم أجل بين قلوبكم الله سبحانه يفعل في الله سبحانه بالإيمان فإذا سبحانه òjìrọ ọlọ́run ọba àlejò ọdún láwọn ẹgbẹ́ wà lọ́pọ̀ wà ìdáàbò annàbí ìkùn rọ̀súùlà lọ ìdáwò ìrìnkùn sí ìkàfà ìrìnlẹ̀ àwọn ìlàjìnlẹ̀ ìkùn mọ̀ọ́lùjá mọ̀ọ́ لو طيعهم في كثير من الأمر لعنتم فقل ما يستهدى ما بعد في دماء القرآن قلت لديه من أنه بعد

ọlọ́run ṣe ìgbàgbọ́ nínú ìwádìí lọ́ṣọ́ ó sì yá nífẹ̀ẹ́ rẹ̀ nínú ọ̀nà ara lórí wáyé náà. ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان tó jẹ́ pé ẹ̀kọ́ ìra àdìkú ṣe lòlò ní wà ní kéde wà ní ẹ̀yà wà ní kò sóòtọ̀ àti kò kí wà ní ẹ̀yà àti ìmọ̀lẹ́yà àṣẹ ọlọ́run wà pé ó lẹ́ẹ̀ẹ́ Oláàrídá ohun ìyá ẹ̀ẹ́gbẹ́ mú ọ̀rọ̀ àwọn ẹ̀yí, oláàrídá mú ọ̀rọ̀ ṣìlú àwọn ìwọ̀n فَأَقْلَمُ مِنَ اللَّهِ فَرْحَةً وَنِعْمَةً Ọ̀rẹ́ àjùlọ ní orí ìdásọ́dọ̀ ọlọ́run àánú ọlọ́run ní o, wà ní ìmọ̀ àtìdẹ̀rá rẹ̀ tó jẹ́jẹ́ jẹ́ ọ̀dọ̀gbọ́n ilé rí ẹ̀kọ́. Kí ni mo lò náà rẹ̀ wípé ibi tá a ti wá nínú sọ́ọ̀tù rẹ̀ nìgbò àti nínú sọ́ọ̀tù táwùlà ọlọ́run ọba sọ wípé wà láti kárí àlọ́rù ìdí àtàkù ọlọ́run ló ń sọ fún wọn láti lè lọ. Kí ni kí lọ́wọ́ ti kọ̀ fún wa? Torí lọ́wọ́ wọn bá ti mọ̀ wípé tí wọ́n bá lọ ọmọ lọ́dẹ̀ àdúgbò bí ìlà ọ̀rẹ́ àdá. Ìjọba tí wọ́n lè fún fọ́ọ̀mù mùsùlùmí pẹ̀lú wọ́n tẹ̀lé mùsùlùmí. Ṣé àwọn tí ò lọ ẹ tí ó bá wá lọ tẹ́kó ti di àlékún àwọn mùsùlùmí àti èèyàn mẹ́wàá lọ nìkan àwọn márùn-ún wá ṣe gíní wọ́n fún wọn lẹ́pẹ̀ ní ẹ̀kọ́ ẹ̀mẹ́ ọlọ́rin àti ó ṣe kú wọ́n yẹn kò sí ìrẹsẹ̀lẹ́ lọ lẹ́kún fún tí wọ́n lọ sí

ẹ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ìjẹrẹ ẹ̀kí mẹ́tẹ́lájí ìdí náà ń sọ bẹ́ẹ̀ pé òun gbé sí ìwò tẹ́lẹ̀ inú rẹ̀ sì ìlú fáwọn mùsùlùmí ń gbé wọn ó wọ́n rí àǹfààní láti tó ló jẹ́ káà mùsùlùmí rírun yẹn bí mọ́ ọkọ̀rọ̀ yẹn fídíò lágọ̀kún àkàlọ̀kún kọmíṣánná fún ìṣòro ní ṣe yẹ ẹ̀rọ òṣèlú fíìmù tí bá ń rírun ṣé ìrùn kákù ewu ní kí àbí ìrùn èso tún ní mọ́ ìrọ̀bíra kọ́rọ̀ tó tẹ́ dákù ewu ìyàgbẹ́lẹ́ ìrọ̀ ẹ̀kọ́ tún ní kí dákúdájí àbí òṣèlú ìṣẹ́ ọ̀gbàrẹ́ ìrọ̀lẹ́jọ́ Àti omi ọkà lòun tí ó kàn ó rú sí òkú ẹ lọ sọ wọn dáadáa. Tó bá wọ ẹ̀yẹ, ṣùgbọ́n tó ń gbé ìlú déédéé tó ṣe pé gẹ́gẹ́ bá tàbí ṣe sọ ní pé wà tó ìlà kúrò tó ayé ní ìsọ̀lá. Ìtútù ojú mi inú rọ òbí sí. Tí ò sí máa ta àwọn alábẹ̀lẹ̀ ìlà fọ́ọ̀mù ìlà sọ̀lá àti fọ́ọ̀mù òkúta. Tí ó bá lọ́ọ́ ìdè lọ fi òun ó dìde ní ẹni ní pàtì kọ̀ wọ́n máa lọ bí mọ̀ wọ́n máa lọ́ra jù tó ẹgbẹ́ ẹni tí ìwọ́n tó ní tọ́tùn tó ti tí ẹni tó ti bá sábà ìwọ́n bíbí ẹni tí ìwọ́n mọ́ lára ẹni tó ń rí àdùn nínú ìwọ́n bíbí ní tí ò ní lórí ìrìnlẹ̀ bí kò jẹ́ kò ní ṣe ìwà nínú ọ̀nà ó wà bá àtúnwọ̀n gbàgbọ̀n agbọ́dọ̀

وإلى مدين أخاهم صالحا وإلى ثمود أخاهم صالحا ثمود أخاهم صالحا عمرو يعرف ثمود عرفه وسجد صالح قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وكذب الله فإنه قصر به قلما يقصح الله هو أنشأكم من الأرض واستعمركم فيها الله قال له كم Ọ̀rọ̀ ló ti jẹ́ kẹ́ máa ṣẹ̀rí lórí ilẹ̀ tó sọ ní lórí ìyàn. Gbogbo ṣẹlẹ̀ ṣe rẹ̀. Ẹ̀sẹ̀ omi rúrùn ló tún máa rúrùn ilẹ̀ ìgbẹ̀rẹ̀ Ẹwà orí ọmọ kẹrù ojú àjọ̀dọ̀ ẹ̀. Àyàmọ́ òmì láàrin iná wọ́n tún lọ ìlẹ̀kùn ààrẹ. Ìgbàgbọ́n bèèrè ọ̀rẹ́lọ́wọ́ ẹ̀. Àmì orí ọwọ́ àmì sọ̀rọ̀ wà àpáta ìlú kí àbò rẹ̀ fún ní tòótọ́mọ rẹ̀ àti ilẹ̀. Àwọn àbára ẹjọ́ láwọn tàbí àkójú àkàrí bàbá ẹ̀kù. Màkà ọkùnrin nàdàrà nílé ọ̀tọ́ lè lò gbà áhà lè áhà bẹ̀rẹ̀ dàgbà ṣàkà lílé ọ̀pá. Màkà ọmọ wa ọ̀rẹ́ gẹ́gẹ́ sàmẹ́ ìyẹ̀ lọ́wọ́ pẹ́ nígbà tí wà tó rí jáde pẹ̀lú ọmọ rẹ̀ màlẹ́ òkùnkọ́ ó tún kú òní ló ní lọ ọmọ wọn ni kí ni tọ́lù wá sọ mọ́ ọ̀rún dáadáa ó rìn sí àwọn orin ìlà ẹgbẹ̀rẹ̀ قال هذه ناقة Àwọn àmì ìjọba lèrè tó tí a mì fún ní lápọ̀lọ̀ lọ pé èyí ìjọba lọ́wọ́ ìṣẹ́ ẹgbẹ́ ìrìnàmí. Àwọn ìdájẹ́ wà àwọn àtọ́mẹ́. Irú ní irú, tọ́kàlẹ̀ bí lákùnmí نعم فلولا تأكل في أرضها قبلت بلونها نعم ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب ولا تأتيه إلى أمر الصبر إن الله لو wọ́n ní ìrìnlẹ̀ àlọ́nà òjò ìjọba àkọ́lẹ́ bá ti wá wọlé ẹni kọ́kọ́ ṣùgbọ́n wọ́n ṣe àánú ọmọ àkúgbé wà ní jáde ń bẹ̀ ó yàtọ̀ fún àtìlọ jáde wà ní àmì wọ́n kún fún fún fún fún wọ́n lè fún máa ń fún wọ́n lọ́nà ṣùgbọ́n tí wọ́n yẹ òṣìṣẹ́ ẹ̀rẹ́ tó gbé pẹ̀lú omi lọ. Ọlọ́lọ́wọ́ sọ pé ní dọ́kùnrin ẹ̀dì lọ́wọ́ mọ́rùn wá lè ṣe ẹ̀wẹ̀. Pàtó ní àmọ́ ẹ̀rọ Àmọ́ bí kó ẹrù láti ẹ̀rùjẹ lórí, àmọ́ pàájẹ, kó wá rẹ̀ àkúnyẹ̀ ọ̀rọ̀ lásánlọ́pù nínú ara ẹni ọgbọ̀gbọ̀ bí lórí ẹgbẹ́ gbọ́n lọ́rọ̀ ìgbọ̀gbẹ́ ìgbẹ̀ bá àpá ìdí láàrẹ ẹ̀ṣọ́ ọ̀nà ẹ̀ṣọ́ tó ti tẹ̀lé bẹ́ẹ̀ àṣọ́ ẹ̀ṣọ́ ìrẹ̀lú ìgbọ̀n Aṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ فقال لهم فقال لهم رسول الله سبحنا لنا وقال الله وقول يا أقول الله مني فقم ربي مرتبه من تكفير ووعد الله يمني كل وليك الدم لكن أنا أعرف أن الرجل يتمدى أن يقول الله الدم

kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn ìparẹ́ yìí mo kò sí lẹ́rù tẹ̀sán ọlọ́run rẹ̀ kò sí lẹ́rù bọ́lọ̀ ẹ̀yẹ ìlẹ́rọ̀ ọdún àwọn ẹ̀ torí náà ọ̀rọ̀ tí mo bá bọ̀ sọ́rọ̀ علمهم وقتلوا بحق الله جميعا ولا يتقربوا قوما من المعلوم ومن قال اليوم إذن يبدأ ومن قال ومن قال شو ومن قال Ọlọ́run ní ẹgbẹ́ ọmọ ọmọ ọlọ́gbà ọmọ àpapọ̀ wọ́n tàbí àwọn ọmọ ìgbẹ́sọ̀ sí ilé ẹgbẹ́. واذكروا ìlú méjì òṣòrí ara wọn ìlú òkú ara wọn ogun sùnmọ̀mí lágbàdo sùnmọ̀mí àwọn ọ̀dọ̀ déédéé lórí wọn ti máa lọ ẹgbẹ́ tó ń lò láti máa kọ́ lé àwọn ti ti dúró ní gbogbo àwọn tẹ́ wọ́n bá jáde lórí pípa àti mímú lẹ́rú ẹwà àwọn olùkú tí wọ́n tán láàkiri sí ẹgbẹ́ ìgbà láti àgbò òun ní ibi tí ó jẹ́ sí àpò ìyẹn ẹ̀fún ọmọ òun ẹwọ́n ogun ó ti tọ́ wọn ká àwọn ọ̀rẹ́ lọ sí òkú tèjì lọ́rùn àwọn ọ̀rọ̀ bá tọ́ ṣùn àwọn ọ̀rọ̀ ogun ọjà wọn àwọn ìfẹ́ àtàwọn ọ̀dọ́ pé tó kún lé lọ́rùn ìrìnlẹ̀ ẹwọ́n ogun ògùn mọ́lá àti fún omi olùgbàlù rẹ̀. Ẹwọ ogun Ìbàdàn àtàwọn èlò ìjì lọ́pẹ̀lọpọ̀ ìlú ìbáratọ̀. Àwọn ìbàdàn wọ́n tí sí lábẹ́ èso jẹ́kẹ́. Kò sí nìkan tí ti fara omi sára mi. Ọ̀pẹ́ nínú àwọn ọ̀jọ̀gbọ́n oṣù Prọfẹ́sọ̀ Prọfẹ́sọ̀ Ó ní ìdí ní wípé nígbà tó lẹ̀ Yorùbá ogun ogun ogun ni káàkiri máa wò pé ah, wọ́n lè kúrò ìjẹ́bọ̀ wọ́n àwọn olùbádókòó yóò ti ní ogún ìṣọ̀lọ́ òṣùṣọ́lá àti òkúgbé gbogbo wọn tó wá bẹ̀rẹ̀ láti orí ìgbúnjẹ́ ọ̀rọ̀ ogun àwọn eré ìbílẹ̀ yẹn ogun ogun ogun ogun lórí adájọ́ sí ni ogun ni ọ̀kẹ́ ọ̀rọ̀ ogun ni ó ogun ogun ṣùgbọ́n láti ọdún dé fẹ́ àwọn aráwá ṣe àmì ẹgbọ́n ní tó ọ̀rẹ́ wà lára àwọn fúlàní ó wá ju pẹ̀lú ní ọ̀pá kan lónìí. Tí ìrọ̀lẹ́ bá kú ìrọ̀lẹ́ nípa wá sí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀rún ìlú ọmọ ìfúnpọ̀ wá sí ẹgbẹ̀rún. Àmúkẹ́ ẹgbẹ̀rún rẹ̀ lọ́pàá ẹgbẹ̀rún ìlú. Wọ́n ò ní àwọn bá nítorí. Wọ́n kò sọ ọmọ lórí àwọn ìlú. Àfẹ́fà wọn ò. Ọ̀nà ó kò sọ ọmọ lọ́wọ́ wà látàkú nínú ìṣèkínà nílẹ̀ lẹ́yìn fáwọn ọkùnrin àwọn Ìjọpọ̀ ọmọ wá ní pẹ̀lú pẹ̀lú tọ́wà lọ́dún. Tọ́wà ní ẹ̀yẹ bá wá kùrẹ́ sí ẹ̀rọ sí ní tuntun àbá àǹfà tí ò fi sáré àlàyé ẹ̀fá ni yín bẹ̀rẹ̀ ti ẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn àbọ̀dọ̀ bá ti lọ òun nípa pọ̀ pẹ̀lú méjì tàbí máa pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀sùn bá ti lọ tó tóbi ìsìn. Kò ààrẹ lẹ́yìn tó tó tó tó tó tó àwọn ìdíjí náà wọlé lórí ẹ̀ lẹ́yìn lọ́wọ́ tó tó sì ẹni ẹ̀ sì tó láti bá ṣàánú ọlọ́ọ̀dẹ́ wọ́n fún tàbí àwọn ojú ọ̀nà ẹgbẹ́ tí ń lọ tí ò sí ìdèmí tí ń lọ láti ní ká ṣàkóyẹ̀ ẹ̀kọ́ ní òkú ní pàbí orúkọ lórí ìgbà tó ń ṣe. Káàrí ní ìsìnkọ́ ẹ̀rọ ìlọ́pẹ́ káàrí lọ́mọdáde òkú ní ọmọ ọmọdé òòrùn ọmọ ọmọ kí ló dé láàrin ìdájí. Yóò dé láti ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ pàálù. Ọlọ́run bá á ń sábà bẹ́ẹ̀ lọ kúrò ìwò ní náà. Ọlọ́run wá sọ ọ̀nà lórí ọkọ̀. Gbogbo nǹkan wá ń dìrọ̀ ọ̀rùn. Bàbá bá lọ àyè sábà sọ pé láti àwọn àgbò gbogbo ìdílé wọn wá bá àwọn òṣèlú ẹ̀rọ ìjà bàbá lọ òkèbí tí yọ ẹ lọ́wọ́ adájú nígbà lọ níbi sábà kò sì dé gbogbo àwọn kéèkéé wọn lára Àwọn kéèkéé kan ní wọ́n wọ́n wọ́n tẹ́ lọ níbi ìkókò gbọ́gbà lọ́wọ́ àìjọ́ ìdílé wa, wọ́n tẹ́ lọ ìgbé lọ ìgbé. Láti máa ń wọ́n yẹn ọjà àgbàgbìnì ẹ̀yẹ lálárọ̀ fún ìpẹ̀lẹ̀ lọ́lẹ̀ yìí àtúrẹ́jì àjọ ìtàjí gbogbo àjọ gbogbo àjọ wọ́n ti dá tó gbọ́dọ̀ wà ẹ̀kùn mọ́ta àpapọ̀ ọ̀fẹ́ láì ṣe bí ara ẹni àtọ́já àwọn ẹlẹ́gbò yẹ̀fẹ́ àjá àwọn ọ̀gá ẹ̀ẹ́dẹ́gbì wà lẹ́ẹ̀ lọ́pọ̀ lẹ́ẹ̀ tó bá ní ọ̀gá ọ̀gá àjíkàjí gbogbo ìwọ́n pẹ̀lú Táàbù tó tó lọ bẹ̀rù, òṣìṣẹ́ ẹ̀ẹ́lẹ́ o, tàbá tó ti fi táàbù ẹ̀ẹ́lẹ́ ní ìsìn, ògbó tó bẹ̀rẹ̀. Tòlùgbà ní ọlọ́wọ́ ni, kẹwàá ọ̀gbọ̀n ti kìí tó parí gẹ̀gẹ̀rẹ̀ àwọn ẹ̀rọ méjì ni wọ́n jẹ́ lárọ́pàá tí wọ́n wà ní mẹ̀sílẹ̀ ṣáájú láàrin ìlú láti wọ́ta. a ń pè ìrọ̀kẹ́ ní áwòrò a ń pè ìgbésí ní ọ́gbọ́lọ́ṣ tẹ́bá ní bàbá àkọ́lọ́ Báyìí sọ̀rọ̀ nípa العقبة فصل بيعة العقبة الصدر والكبرى nígbà tí lè ṣe ní àwọn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí lẹ̀ tó wá ṣàdúrà ìjọba rẹ̀ pé àwọn ọ̀gá ìjọbí ìmáàdé lọ sí ẹ̀kọ́ lọ́wọ́ ìṣúra tó ti lọ sọ́kà. Àwọn ìran méjì láti wọn áwòrò àti ní kọ́tọ̀ọ̀jì. Ọmọ ìṣẹ́ Mùsùlùmí. Ṣùgbọ́n àwọn ilẹ̀ ẹ̀kọ́ bí àtàwọn ìjọba wọ́n bá mọ̀ ẹgbẹ́ tí àjẹjọ sílẹ̀ láàrin àwọn méjèèjì mú ìjọwọ́ wọ́n àwọn méjèèjì torí ní wọ́n mọ̀ pé ìyá ìgbọ́ra àwọn méjèèjì ẹ̀jẹ̀ ló jẹ àwọn wà. mo gbé àwọn ìlú tí wọ́n wà àwọn ìyẹ̀wù bí wà ní Tọ́wọ́ ti ti lè gbọ́wọ́ ara wọn òbí rí ló ti jẹ́ lọ́wọ́. Tọ́wọ́ bá lọ́wọ́ àwọn ọjọ́ àgbọ̀wọ̀ wà lọ́wọ́. Àwọn ọjọ́ ìgbà tó táwọn ọrụ wọ́n ní ní láti Ìjàgbọ́dọ̀ ti sọ ìtàn fún àwọn aráàlú àti ọmọdé àwọn bàbá ní láìpé, àwọn bàbá ní láìpé ní ọjọ́ òkà tó àwọn ọ̀pá àwọn ọ̀nà tó ti lọ ẹ̀ wọ́n ti fa ìlọ́dà lọ́dún. Àwọn ẹgbẹ́ ló dá àìdá ní àjà àwọn àmì ọkọ̀ àti abúlọ́lẹ̀ ẹ̀rọ. Ẹ̀rọ sí ní lórí tẹ̀sẹ̀ lára ní lọ́wọ́. Ṣèbí láì láì lọ́wọ́ oníjọ́ ń gbé lọ́la sọ ní a wá fẹ́jọ lẹ́yìn ìrọ̀kọ̀ ojú òbí wà lára ìtẹ̀síwájú ń dé ìdàgbàsókè ń bọ̀ tó ń gbogbo orí tí lọ́dún tí ó ní olówó àtàkùnfẹ̀lọ lẹ́yìn ìrọ̀kọ̀ àti tí ò bá ti sí ìfàyàbalẹ̀ ìtẹ̀síwájú ìdàgbàsókè yóò lè Àwọn akẹ́kọ̀ọ́ máa ń rẹ́kọ̀ọ́ ilẹ̀ àríjẹrí ìlú ìyàwó. Ẹgbẹ̀ ọwọ́ àwọn ìrẹ́ fún ìsábà jẹ́ ìrìnkú lẹ́kọ̀ọ́. Tó gbé ní ìkan mú mú ìbẹ̀rẹ̀ ní àwọn ìbáru gbà tí ó lẹ́kọ̀ọ́. Tí ìkan bá jẹ́ àtẹ́kẹ́ tí ó lẹ́kọ̀ọ́ kò sí والقرآن فعلق بين النبيين ورسوله فكن أصبحتم برحمته إخوانا فذكر طاعة ربكم وتنهى أخرجكم القرآن والحمد أو الخطة والحمد فيمكن من ضرب الإعلام المشهور عن النبوة في قرار أمره mú èdè ìlú rẹ̀ ìwọ̀ ìlú jẹ́ ìwọ̀ ìlú jẹ́ gbogbo wá lè àwọn ọgbà tí a sọ lọ́pọ̀lọpọ̀ tí lábọ̀rẹ̀ sí fàájá tọ́lọ́tàwátà àti gbogbo ìjọba ààrùn lẹ́yìn ìjọba pẹ̀lú àgbàmọ̀rẹ̀ sí àlàáfà tí a sọ̀rẹ̀ sí ẹ̀jọ̀ ọ̀rọ̀ Ìjọba àwọn ìdíje ẹ̀rọ kí èsì gbogbo ẹ̀yìn òwà pátápẹ́lẹ̀ tí ìjánu máa gbé olóògbé nítorí ọdún mọ̀ ìgbé balẹ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àkóyé ìbára wa pé lẹ́rẹ̀ wípé wọ́n bá orí àpapà tí ó lẹ́yìn òwúlẹ̀ ìbámu rẹ̀ lórí sọ̀rẹ̀ ìbẹ̀rù lọ́pàá òfin lọ sí orí òkè ṣùgbọ́n ní ìpínlẹ̀ àwọn ẹgbẹ́ ìta ń nítorí pé ìfàyàfàyà ìfàyàfàyà tí wà. Tí ó bá tí ó yà láti máa gbàgbọ́ òwò ló ti wù lọ, máa tó àgbọ́ òwò lọ́wọ́ ẹ̀. Òkè ní ọba ti lọ́pàá mọ́. Tí àwọn máa ṣe nípa على شفا حفظة من الناس ẹ̀sílẹ̀ lè náà wà sáyẹn lára ẹ̀sí gúúsùgbà lè nínú mẹ́lẹ̀ láwọ́ ẹ̀mọ́ ọ̀rẹ́gbùn àwọn ìgbẹ̀rẹ̀ ọmọ ọ̀rọ̀ àwọn onígbò ẹ̀sílẹ̀ lè sínú náà pẹ̀lú gẹ́lẹ̀ láàrín àìyọ̀wà òṣèlú Kí wọ́n fẹ́ ìbàjẹ́ sílẹ̀ láàrin yẹn, kò sí ní ọ̀fẹ́ tó fi pé wọ́n máa dá ìṣòro sódò, wọ́n máa dá láàrin lẹ́gbẹ́ ìgbọ́ àmúgbé lórí pẹ́pà fún mọ́ ayé ti mọ́ oúnjẹ, láti lọ́ fi mọ́ ó parí nínú omi wọn ni lórí pàpọ̀ pẹ́lú kẹ́sì ló fẹ́ wọ́n máa ń lọ́pẹ́ ìgbọ́dọ̀ lọ wọ́n mẹ́lọ wọ́n mẹ́lọ àwọn ìṣúra àtẹ́gbẹ́ ẹnu wálẹ̀ àhàràwọ̀ ara ìrìnàjò rárá wa bí i ìrìnàjò ẹ̀ láti ìlànà ìlànà ìlọ́lọ́ tó ń tàbí ìgbà ọlọ́run sàrà tẹ́lá كذلك نبين وذلك الذي الله لكم آياته لكم تنبغي الله إن شاء الله يأمر لعلكم تهتدون كيف علم Ìgbàlùmí tí ó lè tí mo fi ń sọ̀rọ̀ yìí, ọlọ́run ni làálùlà tó ẹ̀sán ìgbìyànjú ìpàdé. Ọlọ́run ni wàlà ọ̀dọ́rùn ìlànàkùn yàbọ̀gbọ́nàkùn ìfìtìnà, in tí wọ́n ń wá fún yí ni ìyọ́nù kápẹ̀ níbi dínà ìlọ́rẹ́kọ́ wà bí ìkùn tàmẹ̀rún lábò ọlọ́ ní ń jẹ láàrin yí àwọn tí wọ́n máa tẹ́tí gbọ́rọ̀ yí ń bẹ nínú yí ṣùgbọ́n wọ́n tẹ́tí gbọ́ láti jíṣẹ́ fún wọn ní ọlọ́sọ̀bá mùsùlùmí gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe eré láìdájẹ́ lẹ́rìn láìdájẹ́ lẹ́rìn lọ́wọ́ ti gbọ́ wọ́n àwọn ọmọ fún àwọn sí àwọn ọ̀pá gbọ́dọ̀ sọ fún wọn náà wọ́n mọ́ ọmọ àríwọ̀ ìwọ̀n wọ́n mọ́ ọmọ àríwọ̀ ìwọ̀n ilé ìjọba àwọn afọ́ ní ayé òyúnú ni a ti máa rúnà lápùpẹ̀lẹ̀ àpá ọ̀ wàyà kùnú náà ilé yìí

لقد كتبوا الفتنة منهم قبل وقد شملت الأمور حتى حتى جاء على الأرض إنتم أكاديين ليس هو والله عليم بالظالمين لم تكن الله هو الذي أكبر شاهدا من الكامل وما يكون هو مرامه ìtún rẹ̀ pé in tó ti ṣẹlẹ̀ òun mọ́ in já padà ṣẹlẹ̀ òun mọ́ wà máa lámìyà fún láwọ́ fánà tẹ́ ìfàká rẹ̀ ìgbòho wọ́n bá إذا أراد الله عرض وأترك ما أريد مما يريد ما شئت كان وإن لم أشأ وما شئت لم يكن إن لم أشأ هو لم يشأ ما شئت كان وجوه الله سميع وإن لم أشأ لم يكن وما شئت لم يكن لم يكن ṣẹlẹ̀ láíláí ní lápá àti ọ̀rọ̀ ìwà pẹ̀lẹ́. Wà má àṣàkóná ìlà àìlẹ̀ṣà àlọ́pọ̀ ti ààrẹ. Bàbá mi sọ gbà kàn Apá nígbà ẹgbẹ́ ọmọ ọmọ ìjọba tó wọ́pù láàrín àmì ìṣúra sí ààyà 28 ọlọ́pàá sọ̀rọ̀ wa nípa pé òun lè mọ̀ nípa tí ọ̀ṣẹ́ lè. Ọlọ́run ولو ترى إذ وقفوا على النار ولو ترى إذ وقفوا على النار فقالوا ربنا فالحق تتبنى ومنهم من يستمع إليك ومنهم من يستمع إليك من يستمع إليك يوعى تجدر يا من وجعلنا على قلوبهم أكنة أن يقمنا وجعلنا على قلوبهم أكنة Kíni tí àìyà ọ̀rọ̀ òwúrú tí wọ́n bá lọ́ àkòyí ọ̀rọ̀ ní wà bàbá àgbà ní ààrẹ ọ̀rọ̀ ìwọ̀n àpọ̀rọ̀ òbí ní àti àkíyèsí wọn ọmọ létí ọ̀rọ̀ ẹgbọ́ ìgbọ́tò lè òkùnkọ́ lágbọ́yé wà ìyá òkú ilẹ̀ ààrẹ ti láàrẹ òmìnà òmìnà àwọn tó rí gbogbo àmì ayé tí wọ́n ìgbàgbọ́ ìrọ̀lọ́wọ́ òmìnà kọlù حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا حتى إذا جاءوك قرأوا الشريف يسدك ما تدعو يا نبي يجادلونك وما تقول يا نبي ورسول الله كما صلى الله عليه وسلم ọlọ́pẹ́ fáwọn ọmọ lákàáyì àkílẹ́dẹ́ tọ́lọ̀ fún wọn lákàáyì gbogbo ọ̀gá bá jíjọ́ ẹ̀kà lọ́wọ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ó ṣe yẹ́pẹ́ òwúrò ìtàlẹ́lẹ̀ ilé ìlọ́lọ́gbọ́ ilé ìlànàjọ́ ṣe làákàyè ìwà náà wà wúlò kí ni jẹ́ làákàyè àpá wọ́n àmọ́ pàtó ọ́ yàtọ̀ olùlẹ̀ ẹ̀rí Wọ́n àwọn ọ̀sọ̀ pé ìjẹ́ ìgbẹ̀gbẹ̀ àkọ́kọ́. Àwọn sọ́rọ̀

pé wọ́n sọ pé àṣẹ ìtàn pápá ní kìí ṣe èṣù pé nílẹ̀ Yorùbá èṣù jẹ́ ó ṣàkùn táwọn ọgbọ́ pé ire ìgbẹ́ wọ́n tọ̀lọ ajẹ́ni tí ó tó mọ́ wá tọ̀rọ yẹ kékeré ẹniyàn wá pẹ̀lọ́dún ibi tí mo wá lọ ní pé púpọ̀ wáyà ẹni ẹ̀tẹ̀lẹ̀ omi nǹkan tí ó kàn wá bí nígbà àwọn lárúbáwá ẹgbẹ́lẹ́ ní tó wá ń sàwọ̀ ọ̀rọ̀ rẹ̀ lórí àdílé ní ìsìn bàbá ajẹ́lẹ̀ ọ̀gá wọ́n bí a ti bí i tó yá ọmọ bí a ọ̀rọ̀ rẹ̀ yẹn ìsápà èsù tí yóò bá máa sọ náà wọn pé èsù mọ́tẹ́ ní ọmọ ẹlòmí ìwé orí láàrin onílé oríta tí wọ́n mọ̀ sáwọ́ òwò mọ̀ sàdúrà ẹ pé ìdí yóò ní délé sù lẹ́yìn rẹ̀ sẹ́gbẹ́sẹ́ bá fẹ́ bá tèrè rẹ̀ jẹ́ ni ó lọ fún ó dà lórí fún ọ̀rọ̀ tó lágbájá ló ní àjàrí ọmọ orí ẹ̀wà kọ́ o ẹni ní o gbogbo ọmọ rẹ̀ ó dà kó ti ṣẹ wọ́n sọ fún mi ìlú tó ayé tó wúlò lẹ́gbẹ̀ẹ́ tó ìrọ̀ ọmọ pamọ́ fún ẹ̀sì ìṣe inú ilé ìfàdí máa ń lọ sí lọ́jọ́ ìkàgidi ni kò ní sínú ilé ẹwọ́ bó kó bù kó níbi ẹ̀rùn ẹ̀kí ìgbọ́dọ̀ ẹ̀rí ni kí ló fẹ́ tó jẹ́ pé ahá tó ní mẹ́mu èé ṣe tó jẹ́ pé àwọn ẹlẹ́mu tí ò bá ti fẹ́ mọ́nú ẹ̀rọ máa ń dojú rẹ̀ èlò ìtàn ló fi ògùn kọjá lọ ó wá kọjá gba wo ẹmu yẹn ilé ẹmu náà pẹ̀lẹ́ èṣù wa sọ fún pé àwọn ìdíbò ọ̀pọ̀ ìyọ̀ rẹ̀ ọ̀pọ̀ ìyọ̀ rẹ̀ wọn kọ́ ẹ̀wọ̀n fẹ́ mú lọ ó ṣe ṣe ń bẹ̀rẹ̀ lọ fún kẹ́kẹ́ òun náà nílẹ̀ ní tó bá lè jà àwọn ìyẹ́ tó gbé láì wọ́n ní wọ́n dà sí ó lè bá ṣe ìdọ̀lọ́rẹ̀ ẹgbẹ́ pàmílò àṣíkò lẹ́nu pẹ̀lú ìjẹ́kọ́ pẹ̀lú wọn ó ti jáde lórí èṣù ló ti ọmọ ni wọ́n wá sọ ẹ́rù láti ìgbàyẹ pé tó bẹ́ẹ̀ ọmọ ẹlẹ́rù tí ò bá ti tẹ́mọ́ ní ìgbà ẹ̀rọ lẹ́pẹ̀ àádọ́ orí rẹ̀ pé ọmọ tí wọ́n wọ́n dáwò pé kí lẹ́yìn ìlú sọ ni ó pọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí ìta àgbọ́ ló jẹ́ àtẹnu lẹ́nu lè káwọn ọ̀dọ̀ àwọn ọmọ àwọn pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ọlọ́run ẹgbẹ́ ìjọ àtàlà náà kò ní bí jẹ́lẹ̀ ó wọ́n kẹ́kọ̀ọ́ wọn kà. Now references, written by professor, ní yóò àti ìfẹ́ wọ́n yẹ specialist níbi ìjìyẹ. Bàbá ń sọ̀tàn ìsìlẹ̀ ayé nínú ìgbà tí wọ́n sọ ní ìtàn èyí náà àti dámọ̀rin ọ̀daràn lọ́wọ́ àtọ́tọ̀ ọmọ ní ọgbà àpẹrọ kìí tàwa mùsùlùmí la kọ́ ọ̀nì sísì sísì ọ̀dà àlàyé ní òṣèlú ṣe ohun ló fún wọn ní wàhálà lórí bóòdì ní ọgbà àpẹrọ Ìjọba bóòdì ní èyí láti dábòó

ó fẹ́ máa ṣe wọ́n padà rí ní ìyẹ̀ látàrí máa lọ ìjọ́lẹ́lẹ́kọ̀ọ́ tí wọ́n gbé lélò ẹlẹ́kọ̀ọ́ lòun kò ní ṣe nígbà lòun kò Ẹgbẹ́jẹ̀ káwọn ìyẹ́ sọ wá ní òun, ó ṣe rí ni, ó tán lẹ́nu ó kù púpọ̀ nínú ọlọ́run ní jẹ́ mọ́rún wá ìpìlẹ̀ já wú nínú wà ó wà yà ní àwọn ìrìnàmì wọ́n wà yà ní àwọn ìrìnàmì ẹni yẹn tó takò ọlọ́run yẹn yóò máa kọ̀ fáwọn èèyàn nípa ọ̀rọ̀ àwọn èèyàn náà wà máa takété sọ́rọ̀ ọlọ́rẹ́ tó wọ́n jìnà sọ́rọ̀ ọlọ́ wà ní ìrùlẹ̀kú na ìlà àrùsà olùgbàmọ́ ìyàṣọ́rọ̀ ṣùgbọ́n kò sí ìrìnlẹ̀ lára wọn pàánù wọn ní jìnà sọ́rọ̀ ọlọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n òkúra màní wàlàbáwà iná tí wọ́n parí ọgbẹ́ láti ìlànà ó ṣe bá wọn o. Àbá ti dára padà sí ọrụ ká mọ́ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba nímọ̀ ẹ̀rọ mọ́. Káwàá Báwo lè bá dára lábò máa káàkiri ọlọ́run náà rọ̀ rí bẹ́ẹ̀ orí wá tí wọ́n tí wọ́n takò tẹ́lẹ̀ jẹ́ pè ní rọ̀. Ọlọ́run ẹ̀mọ̀ ìwòrò, táwọn bá tún dá ọ̀rọ̀ ajá. Ìjọ Tábọ́lọ̀ ọmọ tí ó ń bẹ nínú ìdápadà wọn àwọn nìkan ni ọlọ́run bá dá wọn padà. Wọ́n lọ pé tí wọ́n mọ̀ ṣe nìyẹn. Láyé náà ń kọ́ àti nínú ẹ àbá ìlú ara ìlú àwọn ẹmọ òkúrú wọn ẹ̀dá fún ẹmọ ìsànà nígbà ẹ̀lọ yóò tó yọ lọ fún ọmọ. Ìgbó sọ pé òun fẹ́ lọ yàgbẹ́ láàárọ̀ kò sì sí kúrú lọ mú. Òórùn ìjẹ́ ìrún ìṣẹ́ sọ́gbọ́dọ̀ ẹgbẹ́dá ẹgbẹ́ sọ ní àbá ẹ ẹbá pọ́ńpọ̀ ní lọ́dọ̀ èlò ẹ àwọn òṣìṣẹ́ kó lọ́dọ̀ èlò gbogbo kọ wá jẹ́ ní àtúwọ́sọ̀ rẹ̀ lọ kankan ọlọ́rọ̀ sàánú wa ọ̀rọ̀ yẹn mú tẹ̀síwájú ṣùgbọ́n pẹ̀lú ògbọ́lọ̀ látàdó ìjílé ti tó adọ́lọ́wọ́n alẹ́kẹ́ ọlọ́rọ̀ alágbẹ̀lẹ́ ọ̀rọ̀ ìta wí ètò bá mú ọ̀dọ́lọ́rọ̀ ìta sọ tí ò bá mú wá látọ̀dọ̀ àwọn àtìṣẹ́ ìtọ́nù lọ́lọ́ tó ṣàkóyí ìlú wa àbáwá àtẹ̀yẹ lọ́jà bá níbi wọlé ọlá jẹ́ ká bá níbi wọlé ọlá mẹ́jà wà lẹ́yìn àmì tó bá jọ̀lá iṣẹ́ àlọ́lọ́dé mẹ́tí I bring the service to Amwa ọ̀rọ̀ ìjà mọ̀ yá pé ilá tí ó ṣe máa rí. Ìṣíṣọ́ ọmọ ní òun tàbí bí i ṣe tẹ̀ لا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب واهدنا واهدنا الى الى وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمه الله وبركاته. ورحمه الله وبركاته. nípa epo tí àwọn òbí ẹ̀rọ pọ̀ fún ìtẹ̀síwájú ìdàkú. Sọ ìdáàbò náà gbàgbé ìyẹn tó bá ẹni.